الحمد لله ذي الجلال والإكرام يرحم أهل السماء والأرض بالأنعام ويكرم أهل طاعته بالجنة دار السلام اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وآله وصحبه الكرام أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدني لما اختلف فيه من الحق بإنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين اللهم إنا نعوذ بك من البرص آمين والجنون آمين والجذام آمين ومن سيء الأسقام آمين اللهم إنا نعوذ بك من البرص آمين والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة kọjẹ́ ìyàlẹ́nu fún wa yí gbogbo wa lórílẹ̀ ayé lákòókò tí a wà yìí à ń kọjá lára àwọn ìṣẹ̀lẹ̀ rúkèrúdò èyí tó sí pé àtọmọdé àti àgbàlagbà àti gbogbo nǹkan tí ó bá ní ẹ̀mí lára pàápàá jùlọ tó bá jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo wa là ń kọjá lára àwọn arúkèrúdò tí ń lórílẹ̀ ayé lákòókò yìí hmm. léyìí tó sí pé a rí nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tó ń bẹ lórílẹ̀ ayé lákòókò yìí sọ wípé òun ò rí eléyìí rí hmm. nínú gbèsè ayé wọn kò sí gbogbo ẹni tó bá jẹ́ mọ́mí ní òdodo ọdọ̀ yàn fún wa ká jẹ́ ẹni tí ó ojú inú hmm. ó ní ká máa jẹ́ ẹni tí ó ní kíni kò jí inú ká sì máa ṣe làákàyè ká sì máa ro àròjinlẹ̀ hmm. ẹjẹ́ bí ọlọ́run ọba wá ṣe pa wá láti nílẹ̀ ìsìn ìsìláàmù pé ká máa ro àròjinlẹ̀ hmm. tí mùsùlùmí òdodo bá ń wo nǹkan kó má máa fi ojú lásán wò hmm. kó máa fi ojú inú rẹ̀ wò tí mùsùlùmí òdodo tó bá ń gbọ́ nǹkan kó má máa fi etí lásán gbọ́ kó máa fi etí inú rẹ̀ gbọ́ tí mùsùlùmí òdodo tó bá ń ro nǹkan kan kó má rò léde lásán kó rò tinútinú ẹ̀ papọ̀ àṣẹ tí ọlọ́run ọba pa nìyẹn nínú Al-Qur'an Al-Karim suratul Hashr àyà kejì ọlọ́wọ́ bá sọ pé fàtàbírú ya ulil absar fàtàbírú ya ulil absar then take admonition o you with eyes to see ọlọ́wọ́ bá pa wá bá ní pé ẹ̀yin mùmínì ẹ máa rọrùn jinlẹ̀ tí wọ́n bá ní àwọn ohun wo lẹ́yẹ ká máa jẹ́ àròjinlẹ̀ àwọn mọ́mí ní òdodo nìyẹn. fàtàbírú yá ulil absar. nígbà wo láà máa mọ̀ pé a ní àròjinlẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ yálà ìṣẹ̀lẹ̀ yìí tó tẹ́ wa lọ́rùn ní ká máa àròjinlẹ̀ nípa rẹ̀ pé hmm. kí ni ìṣẹ̀lẹ̀ yìí fẹ́ fún àwọn wàhálà, àti àwọn fìtínà tó bá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀dójúrú táà má bí táyà sí má a kò gbọ́dọ̀ máa wò lásán a gbọ́dọ̀ máa wò pé kí ni yọ́ tẹ̀yìn ẹ̀ jáde hmm. ya ulil absar fa'tabiru ya ulil absar orí di lẹ́yìn àwọn ènìyàn nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àkókò tá ń lò láyé lákòókò tí a wà yìí láwọn ọjọ́ tèní àwọn orí wípé tí yóò ṣẹ̀ṣẹ̀ máa ronú wò pé kí ni ìṣẹ̀lẹ̀ hmm. i think i think i think kankan sí mọ́ lónìí báyìí hmm kò sọmọdé tó bilẹ̀rẹ̀ pé kí ní ṣẹlẹ̀ kí ló ń bẹ níta yọ sọ pé nǹkan báyìí níbẹ̀ kò sàgbàlagbà tó bilẹ̀rẹ̀ tí ò ní mọ̀ pé nǹkan kan lọ láyé ọ̀rọ̀ eléyìí wá kù lọ́rọ̀ Nàìjíríà ó kù lọ́rọ̀ Áfíríkà ó ti di tilé tó kó nìyẹn gbogbo ayé èèyàn funfun rò èèyàn dúdú ń rò àwọn ọlọ́pọlọ pípé mà àwọn tọ́pọlọ wọn kú gan mà igbó nǹkan kan ń jà láwùjọ rẹ̀ tílẹ̀ bá wá ṣẹlẹ̀ tọ́lọ̀ bá wá rí bá ní àwọn ènìyàn wọn pín sí méjì nípa rẹ̀ hmm. láàrín rọjá àwọn àwọn tí wọ́n máa rán kàn yí pé yàrìjúnà alkhaira min Allah hmm. àwọn tí wọ́n máa gbà yí pé ah, ah, ọkàn ṣẹlẹ̀ ní ọlọ́run ọba fẹ́ mú orí ẹ̀wà àwọn kánwà tí wọ́n máa gbà yí pé ṣe bí ọkàn wá ní atẹ́gùn tó fẹ́ ni hmm. yóò stop padà ah, àwọn kánwà bá ní wọ́n wà máa túmọ̀ ṣẹlẹ̀ sí ń wọ́n máa sọ pé ayé ti parẹ́ o ẹlòmí ti fẹ́ máa ta dúkìá rẹ̀ báyìí àìbà mọ̀ bóyá coronavirus ní ó mú un lọ báyìí mm-hmm. ẹlòmí ti gbé ilẹ̀ sórí kí ẹgbẹ́ wá talẹ̀ ọjọ́ wọn máa ta kí náà fún ọjọ́ tó wọ́n jẹ fún òtó kúrò láyé ahìlẹ̀yà sí nìyẹn àwọn tí wọ́n ti já kàn kò ní bá rí pé ọlọ́run lè mú orí wá padà mọ́ mm-hmm. èyí yìí eléyìí tí ń ṣẹlẹ̀ sáwọn ènìyàn sáwọn ìran ẹlẹ́ẹ̀kejì yìí kìí ṣe wà tó dára tó fi jẹ́ sí pé mùsùlùmí òdodo ọlọ́run ọba pa wọ́n láti fi kọ́ máa wà nínú ẹni tí wọ́n máa retí ipò orí ń bọ̀ lẹ́yìn ìnira ẹni tí wọ́n máa retí pé ìwòsàn ń bọ̀ lẹ́yìn àìsàn ẹni tí wọ́n máa retí wípé ọ̀nà fẹ́ sí lẹ́yìn ìgbà tí ìdínà bá ṣẹlẹ̀ mùsùlùmí òdodo gbọ́dọ̀ máa wà láàyè yẹn nítorí pé àwọn tó síwájú wa bí wọ́n ti sáyé wọn nìyẹn mm-hmm. kò sẹ́ni tí ó láyé èyí tí ò ní rí wàhálà kò sẹ́ni tí ó lọ ayé tí ò ní ní ìfúnpínpín kò hmm. sẹ́ni tí ó lọ ayé tí ò ní ní ìpayà ṣùgbọ́n nígbà táyà rẹ̀ ń já ẹni tó ní ìpayà ẹni tí fún mọ́ ni ìjẹ́ ló pé ilẹ̀ tó fún yóò sí padà hmm. ìgbà yẹn láti mọ̀ pé mọ́mìnì mọ́mìnì gbọ́dọ̀ máa gbàgbé lẹ́yìn ìnira ìdùnnú ń bọ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìfúnpinpin ìrọ̀rùn ń bọ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìṣòro ayọ̀ ń bọ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ń bọ̀ lẹ́yìn ẹ̀ ní ọba sọ sọ́tọ̀ alẹ́ Imran aya 173 pé báwo ni ká ṣe jẹ́ ká jẹ́ báwọn ilé ṣe jẹ́ hmm. ṣùgbọ́n kí làwọn náà ó ṣe ká ṣe tí wọ́n ṣe hmm. tá a bá ṣe inna an-nas qad jama'u lakum fakhshawhum. kí ló ṣẹlẹ̀ sí wọn. fazadahum imana. sọ̀rọ̀ jáde pé. wa qalu hasbunallahu wa ni'mal wakeel ìwọ̀n náà máa rí pé hasbuna allahu wa ni amal wakil hasbuna allahu wa ni amal wakil àwọn tí wọ́n sọ pé wọ́n sọ fún àwọn èèyàn kan lọ sọ fún àwọn ẹni burú bí wọ́n ti sọ fún wọn náà lórí sí ní ìsìlẹ̀ ń gbọ́ ní ìsì ẹlòmí gbogbo ní ìsì bá ń gbọ́ rere láti bí ọ̀sẹ̀ apatẹ́sẹ̀ hmm. ń sí ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó hmm. wá gbọ́ rere láti bí ọ̀sẹ̀ kan tí coronavirus ti wọ Nàìjíríà ọ̀gbọ́rí rí ń ṣe news news ah, àwọn èèyàn mẹ́ta ó tún ti ṣẹlẹ̀ ní state by àwọn state by ó tún ti increase sí hmm. eh, state wa tí ó sì ń bẹ̀ wọ́n ló ti ti wọ́ bẹ̀ hmm. eh, ẹ̀rọ wa máa bà ọ́ hmm. alladhina qala lahumun nas. alladhina qala lahumun nas. àwọn tó jẹ́ sí pé àwọn Wọ́n wà ní kẹta tí wọ́n sọ fún ọsọ pé iná náà sàkọ̀dé jẹ́ máa ń lákùn fàṣẹ́hùn. Iná náà sàkọ̀dé jẹ́ máa ń lákùn fàṣẹ́hùn. Wọ́n wà ní kẹta tí wọ́n sọ fẹ́yìn ju pé à ah, kòrónà láti bẹ̀rẹ̀ A to Z ní ìsìn ní ìsìn gbogbo ní mm. àti ẹlòmíì bí sí ń jẹun tó ń gbọ́ ní ìsìn náà ẹni ọ̀ngbọ́ bànújẹ́ o tó ń jẹun ẹ̀rọ mm. tó mọ̀ pé o ti ta kó oúnjẹ tó ń jẹ ni oúnjẹ fún ara rẹ̀ ayọ̀ ni ọ̀wá ń gbọ́ ní ìsìn ní corona virus tó fi wọn nílò nìkan tí wọ́n sọ fún ọjà burú náà lọ. báwo ló yẹ kí mùsùlùmí wà lákòókò tá a wà yìí lẹ́yìn ìgbà tí a ó máa gbọ́ àwọn nǹkan tó yẹ ká ṣe

náà. nǹkan tí ìjẹ́ kọ́ láǹfààní àti ṣe kìyàmù lẹ́ìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bọ́ lọ́wọ́ rẹ̀ báyìí ìlú wàhálà tó ṣe látàárọ̀ náà ni kò sí wàhálà mọ́ báyìí ó sùn sùn sùn látàárọ̀ tó bá di lóru kó jí kó ṣe náà fílà nìyẹn. gbogbo àwọn ìwòkú tó wọn máa wò ń ta tó bá jáde lọ ta ọmọ wo hmm. ìyàwó níyàwó ọmọ wo gbogbo nǹkan tí ò yẹ kó wò lọ́mọ wò káàkiri gbogbo orí olórí gbogbo ìhòhò obìnrin tí ò yẹ kó wò lọ́mọ wò hmm. nísìnyí ó ti wà nù ilé àwọn yẹ kó lékún nígbàgbọ́. Wọ́n mọ́ wà jókòó lásán máa jẹ́ kí gbólóhùn yọ pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ pé hasbunallahu wa ni'mal wakeel. Wa qalu hasbunallahu wa ni'mal wakeel. Ọ̀nà tàà lè gbà náà àbáyọ̀ nìyàn lékún gbàgbọ́ rẹ̀ hmm. eh, bákan náà máa ṣe díkìr tàpé ní hasbunallah tó ṣe ara ayà 61 ìta náàbì musa náà tó wà ń bẹ̀ náà yí pé òun náà gbà tọ́nà fún tọ́nà dí tí ó sọ́nà má tẹ́ni road close hmm. ọkàn balẹ̀ lójijì ni road pẹ́tẹ́ eh, máa lọ ń gbà mí tí ọ̀n tọ́ títí expressway lọ tó ti ń ta speed 120 140 lọ ọkàn kan ojú ọ̀nà lẹ́ẹ̀kan náà ni pé káì road close wọ́n sì ń lé ọbọ̀ lẹ́yìn hmm. ń bọ́ lọ́gbà àkókò ni Musa anabi alayhi salatu wasalam wọ́n kọjá pẹ̀lú situation ni nígbà tí wọ́n kọjá pẹ̀lú situation yẹn ni sọ́lọ́ ń fi wọ́n lẹ̀ ni kò fi wọ́n lẹ̀ ìwọ náà wà nínú coronavirus báyìí pé àwọn ah, mà ní ọba ti yọ báyìí ọba ti wọ̀lú kan báyìí gbogbo ìjọfẹ́ kárí tán mm-hmm. eh, àwọn ìlú alágbára ń pa wọ́n pàkópa ó ń ṣe wọ́n ń ṣe kú sí àwa nàìjíríà miskin aláìní ni wà àròjú ayé tó jẹ́ foundation gbèsè ayé gan òtítù lọ́dọ̀ wa eh, iná òsì lákòókò àbí mm-hmm. eh, omi òsì lákòókò títí ọ̀dà lákòókò gbogbo àwọn kan tó yẹ ká fi ṣe foundation gbèsè ayé kò sí gan lẹ́nìkan wà rántí wípé ó yá kìnnìkan láàfin máa dáàbò bẹ̀yìn yàn tí coronavirus ṣòkòtò fi ní ọ̀nà ní eléyìí tó bá ti rí báyìí ní ọ̀dọ̀ ta lápadà sí ọ̀dọ̀ lọ tọ́tù ṣọ́ àárọ̀ 61 ìdí coronavirus yóò mọ ìjọba ọmọ òun jọba àwọn ní ẹ̀sìn ní ìkátà fi dáàbò ẹni jọba

saw each other, the to be Gbogbo àwọn tó tẹ̀lé ànábì Musa lẹ́yìn múmìnì òdodo ni wọ́n. Mm-hmm. Wọ́n ní nǹkan dé. Ọ̀dà ah. aṣáàbù Musa iná alámúdẹ́rọ̀kú. Wọ́n kan pá mọ́rọ̀ yẹn délẹ̀ pé ìnà ìnà wà ń bẹ̀, wọ́n tún ní là. Eh, mm-hmm. ah, ọwọ́ ti tẹ̀ wá báyìí eh, ìwọ Musa ọwọ́ sí kíni ọwọ́ ti bà wá ìwọ náà ti ń sọ yí pé láyé bí wọ́n náà ti ń rò lọ́kàn rẹ pé ee eh, ó ti wọ Nàìjíríà báyìí mm-hmm. ọwọ́ ti bára Nàìjíríà mm-hmm. ìwọ náà rò pé ah, ẹ̀tú dànù lè mú wọ náà coronavirus lè mú ọ ọba ti dúró bí àwọn ànábì Mùsá àti báwọn tàà wílẹ̀ kan ní ti dúró kò lè mú wọ náà kí ló wá fẹ́ parí ẹ̀ tó ní yọ́balẹ̀ yọ́balẹ̀ labalábá fi wọgbó ni tó ní lọ́wọ́ ni kò ní tó ládó kan tí ó fi sẹ́rẹ́ kan wà tí ó mì ni كلا إن معي ربي سيهدين كلا إن معي ربي سيهدين كلا إن معي ربي سيهدين كيف تمارك كلا أني أتدانو ربي سيهدين صورة إن داجو ساكا máa ń yà rọ́bì olúwa mi wà pẹ̀lú mi olúwa tàwa náà wà pẹ̀lú wa mm. tọ́wọ́ bá sìn o tọ́wọ́ bá sìn ọ̀ntàn rẹ̀ jẹ olúwa rẹ̀ wà pẹ̀lú rẹ̀ ọ̀kàn rẹ̀ wà ń bò mí mm. ọ̀ntàn rẹ̀ jẹ nù kálà anábì ní amúta ní kálà túdánù olúwa mi wà pẹ̀lú mi sayadin yóò tọ́ mi sọ́nà máa mọ̀ bí tí máa àwa náà mọ̀ bí tá kò gbà Nàìjíríà ní sáà àwa mọ̀ bí tá kò gbà tí ò fi ní ṣàwà náà inna ma'iya rabbi sayahdin inna ma'iya rabbi sayahdin kò tí wí bẹ́ẹ̀ tán tọ́lọ́run fi dá lóhùn pé fa'awhayna ila Musa lójú ẹsẹ̀ فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر. ẹ sáfi lè bá ní ẹ fáàtọ̀ tẹ́lẹ̀ ní pé mọ́sá ò tí rí pé ìnàmà yà rọ̀ bí sọ̀yàjé nìtàn tọ́lọ mọ̀ sọ̀bọ́yá ojú ọ̀nà ní ẹ máa lọ wọ́n sì lọ jù ẹ̀yọ́ alẹ́ hmm. mùsùlùmí ẹ̀yìn mùsùlùmí ní àìsàn tí ń fọ́n èyí lẹ rí ẹ̀mí tí ń bọ̀ lẹ́yìn èyí la rí àmọ́kíní ẹbí lè yí ẹbí kòkòrò àkọ́fọ́ fara kẹni kejì lásán ni ìmí tún bọ̀ lẹ́yìn tó tún ó ṣe kó tún lágbára jù bá ń lọ ọjọ́ sí pé distance tó gbọ́dọ̀ máa bẹ láàrin tó bá mú àti ẹni tí ò ní mú yóò tó kìlómítà mẹ́ta ẹni pé àbúlọ̀ fi kìlómítà mẹ́ta sáàrin tó bá mú sí ẹni tí eléyìí ní ìsìn bí mítà kan mítà <laughs> ọ eh, náà ni pé ewu tí ń bẹ lára èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ewu méjì ni hmm. ṣáìdì méjì lọ́wọ́ àyẹn ní coronavirus hmm. alákọ̀ọ́kọ́ ni pé náà yẹ́ tó sọ́rọ̀ àtòrò kan ti wà sẹ́rì ìlà rúf coronavirus dìwé ti fi máa ń sáré ẹ̀mí tó bá ti mú ẹ̀mí ẹ̀ ní kí ni target ewu àkọ́kọ́ nù ṣẹ̀gbọ́n àwọn àìsàn míì mọ́wà tó mọ́n sẹ̀rẹ̀ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ sí pé kìí sí pé ojú ẹ̀mí yọ̀lọ̀ yọ̀ mọ́ rábà báyìí yọ̀ kọ́ bẹ̀sẹ̀ jẹ́ ẹ̀mọ́ yóò lè borúnkún jẹ́ ó lè bàtà jẹ́ ẹ̀bùn rìn bọ̀ nù ṣùgbọ́n eléyìí target ẹ̀ kí ni ẹ̀mí ewu àkọ́kọ́ nù ewu ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lára àìsàn yìí sóràtò àdúwà sóràtò àdúwà ẹ̀ ń mọ́ ń kó lára ẹni tó wà lára ẹ̀ Eh, eléyìí tó yìí tó jẹ́ pé wá léwu yìí ó ní ìdí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ yìí ó ní ìdí pé ká dúró ká dúró ká wòye sí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ní oríṣiríṣi site hmm. ní oríṣiríṣi agbègbè al-waqfatul ula al-waqfatul ula eh, àwòye sí ta fẹ́ wùsàn hmm. pé ẹ̀yìn tí tú àṣírí irọ́ dúdú tí àwọn amúmùní mọ̀lá àwọn tí wọ́n ń yẹ ọdún kọ̀ọ̀kan wò àwọn tí wọ́n kéde fáyé pé afẹ́ sí tíra fàyé afẹ́ sí wèta afẹ́ sí báìbù fàyé pé afẹ́ mọ̀ tí ó ṣẹlẹ̀ ní ọdún kọ̀ọ̀kan ẹ̀ṣẹ́ ẹ̀sì láyé ní December 2019 ni tẹ́ẹ̀ máa ń sọ tí ó ṣẹlẹ̀ 2020 ìṣẹ̀lẹ̀ yìí tú àṣírí yìí pé òpùrọ̀ ni yín ẹ̀ẹ̀jà mọ̀ ẹ̀jàmọ́ kankan ẹ̀rí pé àlò 2020 afẹ́wọnú ààrẹ nìkankan tó sọ fún pé àjàkálà àrùn kan ń bọ orúkọ rẹ̀ ń jẹ́ kó tí ẹ̀ mọ́mọ̀délẹ̀ tó pé kó ló ń jẹ́ tó pé kó ẹ̀ẹ́tẹ́mọ̀ pé outry ọgbọ̀n kọ̀sọ́ pé àìsàn kan wà yìí báyìí hmm. tí ó fi yọ ipi ọlọ́lẹ̀ ń pa ò hmm. hmm. bákan náà sọ fẹ́yìn tẹ́yìn gbà wọ́n gbọ́ náà wípé òmùgọ̀ ní amọ̀kùn mẹ́kọ̀ lórúkọ yín eh, ẹ̀ ah, ah. eh, ṣe làkáì eh, orí yín kú ẹ̀yìn ń sọ fún ayé pé ìṣẹ̀lẹ̀ yìí gbogbo ìjọba ayé ẹ̀yìn kọ́ńtì tẹ́ẹ̀ máa ń lọ bá wọn tí ó bá wo iṣẹ́ tí ó ṣẹlẹ̀ fún ẹ̀kẹ́ mọ̀ púpọ̀ láwọn ènìyàn eléyìí ní gbogbo ayé kìí sọ̀rọ̀ country kan omi gbogbo the world gbogbo nation gbogbo ayé ah. kò sẹ́kùn kankan kò sí tí ọ̀wọ́ kò sẹ́ńtí ọ̀mọ́ ìmọ̀lẹ̀ wa wà tẹ́ sọ ìmọ̀lẹ̀ wà tẹ́ fọ̀m jáde ẹ̀ẹ́rì gbogbo akálukú wọn kárí inú báyìí torí tó dojú tí wọn ọlọ́wọ́ bá sọ ń sátò Lukman ayah 34 ولما الله سأقول وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس ماذا تكسب غدا ما تدري نفس بأي أرض تموت وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير إن الله عليم خبير زبت النصف what it will end tomorrow. tuntun wà nìyàn ẹ̀ ọmọ ènìyàn ọmọ àjàdìrí nafsun ọlọ́run ní kò ṣeéṣe ní ẹ̀mí kan ẹ̀mí kan ẹ̀yàn kan ṣoṣo kọmọjọ́ ìṣẹ̀lẹ̀ lọ́la tó mú. wọ́n máa dájẹ́ yìí náà sún máa dájá sí búgọ́dá. ọlọ́run ọ̀gbọ́dọ̀ máa sòdodo òdodo ọ̀rọ̀ ọlọ́run sọ yìí àní wọ́n lẹ́mí wọ́n tó dúró gan tó lẹ́mí ọmọ tí ẹ̀mí rẹ̀ yóò ṣe lọ́la. báwo ló ti fẹ́ mọ tẹnì kejì ọmọ dára rẹ fẹ́ mọ tẹ̀mí ẹlẹ́kejì ìwọ ẹ̀gọ́ tó ń lọ gbé ara bá ń yẹ̀mí wò ẹ pé kọ́kọ́ yẹra ẹ̀ sọ fún pé tó bá jẹ́ sí pé orí náà lóòótọ́ ìwọ yìí kí ló ṣe lọ́la ọmọ ọlọ́run lọ ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló ti dá ma tadri nafsun madha taksibu ghadan ẹ̀mí kan ọmọ ẹjọ́ sí lọ́la mm-hmm. ìkanu ni ọlọ́run bá sọ sátúrì jínnì pé ẹ mọ́ nǹkan kan tara ayé jẹ́ ni ọlọ́run bá sọ sátúrì jínnì ayà 26 àti 27 ọlọ́run bá sọ pé eh, alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasulin fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada illa man irtada min rasulin fa innahu yasluku min bayni He alone is the all-knower of the God. Fàlá yóò hírò aláwọ̀ ibi àhádá. to none is unfilled. Ọlọ́run ní èmi ni mo máa gbogbo tó pamọ́ o, hmm. èmi ni mo máa tó pamọ́, ẹ̀gbogbo tí mo wá fi pamọ́ mi ò ní fi ẹ̀dẹ́ èèyàn kankan. Ààrùn ìbí fàlá yóò hírò aláwọ̀ ibi ahada. àyàfi díẹ̀ díẹ̀ tí mo lè máa fi hàn àwọn òjíṣẹ́ mi. ilà àmàlẹ́ ọ̀tọ́bọ̀ mi rọ́sù. àwọn òjíṣẹ́ mi mo lè fi díẹ̀ díẹ̀ ibi tí mo lè fi hàn wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ ni pé kán lè bá a rí dáwà sí. فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا نعم من بان eléyìí ni àǹfààní àkọ́kọ́ àbí àròjinlẹ̀ àkọ́kọ́ tá mú jáde lára àìsàn tó ń jà káàkiri ayé yìí táwọn ènìyàn kan máa ń sọ yípa àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ lọ́dún kọ̀ọ̀kan hmm. tí wọn ọ̀dẹ̀ sọ́jáde fún wa hmm. àyè má sọ́jáde fún wa ìyọ́yẹ kúrì ìwọ́ tọ́ wọn kó pé kọ́ ọmọdọ̀dọ̀ wọn má hmm. ẹ̀yin tẹ́ ń kéde pẹ́yìn náà máa tí ó ṣẹlẹ̀ lọ́la tá fẹ́ kọ́ lára ìṣẹ̀lẹ̀ yìí lára ìṣẹ̀lẹ̀ coronavirus hmm. tí a máa jẹ́ àǹfààní fún wa òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ó sọ gbogbo àwọn tí wọ́n ti wọ shoot hmm. àwọn shoot tí ó ní tó tó ti tá ìṣọ́rùn gbogbo àwọn tó jẹ́ sí pé tàgbà eh, wọn yí pé ah! wọ́n ti mọ̀ hmm. ah! wọ́n mọ̀ nípa ìmọ̀ ayé òde òní púpọ̀ kódà ìtíṣẹ̀ ní òṣùpá wọ́n lè sọ gbogbo tí ń ṣẹlẹ̀ ní òòrùn wọ́n tó fún wa hmm. bí sá máa ṣe rí exactly wọ́n hmm, ṣàlàyé ẹ̀kọ́ hmm. wọ́n mọ gbogbo tí ń fa ìsàn wọ́n sì mọ gbogbo tí ń mọ ìsàn lọ wọ́n gbogbo tí ń mọ̀ ní gbogbo àwọn instrument àwọn machine tí wọ́n fi máa ń gẹ̀ sí gbogbo inú ara wọ́n ní microscope tí wọ́n fi mọ gbogbo tí ń lọ́nà atẹ́gùn eléyìí ìṣẹ̀lẹ̀ yìí fi wáyé pé ẹ̀ẹ̀mọ̀ nǹkan kan ẹ̀ẹ̀mọ̀ nǹkan kan tẹ́ ẹ bá mọ̀ nǹkan kan ni kò gbọ́dọ̀ máa pààyàn tí sí ń pààyàn tí uh-huh. láwọn àlù tó jẹ́ sí pé yín gangan náà lálágbára ayé ó sì wọlé sọ́dọ̀ yín sọ́kú ọdẹ̀ ti sẹ́bó ṣe wù uh-huh. ẹlọ́run ọba jẹ́ ìṣẹ́lẹ̀ yìí gbé ẹmọ kankan hmm. ẹyí ṣe gà rẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba sọ́tún Isra ayé 85 ọlọ́run ọba sọ pé ilmi ilà akọ́lì ìlà wà máa díẹ̀ ni wọ́n bá díẹ̀ ni màtá fún ẹ̀yìn náà. Mhm. and of knowledge you mankind have been given only a little. ẹ eh, little ni o ẹwọ <laughs> professor hmm. ọgá àwọn professor ọba professor ah, ọgá àwọn professor hmm. ọ jẹ́ nǹkan kan ọ jẹ́ nǹkan kan. wà máa ń wú bí tún mí náà ìlà pàlì ìyà alìkùránì sí dédé tí ń ṣẹlẹ̀ fún yín alìkùránì ti kéde lé ti pẹ́ láti sẹ́ntúrì tó ti lọ lọ́n lọ́n lọ́n lọ́n láì mọ́ iye sẹ́ntúrì tó ẹ̀yìn yìí sì ń sọ pé àti mà àti mà ẹ̀ẹ̀mọ́ kankan tẹ́yìn bá mọ̀ ní èyí sí tí àìsàn wọlé ah, ah. bọ́bá wọlé èyí sí tẹ́ ìdá èyí sí tuntun fi ń jà rìnrìn tẹ́ ah, ẹ sì mọ̀ pé pawó tẹ́ bá ti Suratu Yusuf ayah 76 ọlọ́run kú lè di ilmin بعلم عليم ọlọ́run ní gbogbo ẹni tó bá sọ pé òun máa òkè òkè tí ń tí ní máa tọ́lọ́wọ̀n bá wà ọlọ́run wà lọ́pọ̀ fọ́kọ̀ kú lè dìyàn ilmi zò ilmi kọ̀sọ́bà òní alim zò ilmi ẹni tí tí ọlọ́run gan ti ó ti minimize ìmọ̀ rẹ̀ ìyàwó sọ pé èmi kìíní kan ní mi sọ́jọ́ ní mi ò èmi kìíní kan mọ́ jẹ́ ní kúlì bí ilmi ọlọ́wọ́ ọ̀pọ̀ kúlì bí ilmi náà fàáyílù ẹndọ́mà ti fún tẹ̀dọ́ nǹkan ọmọ ìlókè rẹ̀. ṣúrọ́tù bá kọ́ láyà tó 16 ọlọ́run àti wallahu ya'lamu wa antum la ta'lamun. wallahu ya'lamu wa antum la ta'lamun. ìwé ẹ̀ náà lọ́wọ́ ní sọ́tà alẹ́ ìmọ̀ràn wallahu ya'lamu wa antum la ta'lamun. wallahu ya'lamu wa antum la ta'lamun. ìwé ẹ̀ náà wọ́n ní sọ́tà nù sọ pé wallahu ya'lamu wa antum la ta'lamun wallahu ya'lamu wa Allah knows but you do not know Allah Akbar <laughs> Allah knows but you did not know Ọlọ́run ọba ló mọ̀ ẹ̀yin والله يعلم وأنتم لا تعلمون قال والله بكل شيء عليم والله بكل شيء عليم سورة الحجرات يا سيستين والله بكل شيء عليم والله بكل شيء عليم